pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà tí eku ò ké bí eku tí ẹyẹ ò ké bí ẹyẹ tọ́mọ èèyàn ò sì fẹ́ fọhùn bí ọmọ èèyàn náà mọ́ àwọn àgbààgbà nàìjíríà àti ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àláfíà ní nàìjíríà èèyàn national peace committee èyí tí olórí orílẹ̀‐èdè tẹ́lẹ̀ ajagunfẹ̀yìntì abubakar abdulsalam tó jẹ́ olórí ẹ̀ àti gbajúgbajà bíṣọ̀bù ọ̀jọ́ kátólíìkì ni bíṣọ̀bù matthew hasan kuka tí wọ́n jọ jẹ́ alágẹ̀ wọ́n mà ti pe ìpàdé sí ìlú àbújá ní ọjọ́bọ̀ ti ṣe ọjọ́ thursday ìyún ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án tá a wà yìí the twenty sixth of september twenty twenty four láti jíròrò lórí bí nàìjíríà ṣe rí àti láti bá àwọn tó fẹ́ ṣe ìwọ́de tako ìjọba burúkú àti ebi ìyún end bad governance and end hunger protest láti bá wọn jíròrò láti mọ tó ń dùn wọn nínú àti láti jọ pẹ̀tù sí wọn nínú lórí bí ọ̀nà àbáyọ yóò ṣe wà ní orílẹ̀-èdè nàìjíríà ẹ rántí wípé lẹ́yìn tí àwọn ọ̀dọ́ tó ṣe ìwọ́de láàrin ọjọ́ àkọ́kọ́ sọ́jọ́ kẹwàá oṣù kẹjọ oṣù tó kọjá yìí èyí tó di wàhálà pàápàá nílẹ̀ haúsá tó fi ẹ̀mí àti dúkìá ṣòfò níṣe ni àwọn ọ̀dọ́ màá tó ti múra ìwọ́de míì nínú oṣù kẹwàá tá a fẹ́ bọ́ sí yìí tó sì pé àkórí ìwọ́de náà ní fearless in October ìyẹn pé kò sí ìbẹ̀rù nínú October yìí o nínú oṣù kẹwàá tá a fẹ́ wọ̀ yìí àwọn fẹ́ gbéná wojú ìjọba látàrí gbogbo eléyìí àti ebi ìnira ọ̀hún gógó tó gba nàìjíríà níṣe ni ìgbìmọ̀ tó ń rí sí àlàáfíà nàìjíríà National Peace Committee tí Abubakar Abdulsalam àti bíṣọ̀bù Matthew Hasan Kuka tí wọ́n jọ jẹ́ alágẹ̀ wọ́n mà ti pe ìpàdé pàtàkì sí Àbújá lọ́jọ́ tọ́ọ̀sì ọ̀sẹ̀ yìí tó sì jẹ́ pé n ta fẹ́ sọ mbẹ̀ ó ní bí wọn yóò ṣe wọ́ọ̀nà àbáyọ sọ̀rọ̀ nàìjíríà pàápàá bó ṣe ní látìgbà tí ètò ìdìbò ọdún tó kọjá ti wáyé tọ́pọ̀ èèyàn ti nírètí pé ètò ìdìbò náà ni yóò yí orílẹ̀-èdè padà nǹkan ò ti sẹnu rí o ṣùgbọ́n tán lẹ́yìn gbogbo báwọn yóò ṣe rí i pé nàìjíríà padà bọ̀ sípò táwọn yóò jẹ́ kí àlàáfíà jọba nàìjíríà làwọn yóò sọ nínú ìpàdé náà bẹ́ẹ̀ ni wọ́n ti pe àwọn tó fẹ́ ṣe ìwọ́de fearless in October láti máa bọ̀ pàápàá ẹni tó tún fẹ́ jẹ́ bí adarí wọn tó jẹ́ gbajúmọ̀ olóṣèlú àti ajàfẹ́tọ̀ ọmọnìyàn kọ́mírèdì ọmọyẹlé ṣòwòrẹ́ ṣùgbọ́n nígbà tó ń pariwo síta kọ́mírèdì ọmọyẹlé ṣòwòrẹ́ ó ní ìpàdé tó fẹ́ ṣe náà kò lè ní láárí ó láwọn kò sẹ́ni tó lè dá àwọn dúró àwọn yóò ṣèwọ́de ní oṣù kẹwàá o ó ní àwọn táwọn fẹ́ ṣe ìwọ́de àti tó ń dùn àwọn nínú tó ń bà wọ́n lọ́kàn jẹ́ táwọn fẹ́ ṣe ìwọ́de ó ní àwọn tó pè sí ìpàdé náà pàápàá àwọn ẹgbẹ́ tí kì í ṣe tìjọba tó ń pè ní non-governmental organization NGO ó ní ọ̀rọ̀ náà kàn wọ́n ó ní gbogbo táwọn dẹ̀ fẹ́ táwọn béèrè lọ́wọ́ Tinubu táwọn kà sí mẹ́tàdínlógún seventeen ó ní ṣe ni ìgbìmọ̀ àwọn Abubakar Abdulsalam sọ pé nǹkan mẹ́rin mẹ́ẹ̀ẹ́dógún àti mẹ́wàá ni èyí tó ní òrí bẹ́ẹ̀ tó sì ní ìpàdé náà àwọn kò ní lọ síbẹ̀ rárá àti rárá.